ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ àgùntàn adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti life world èyí tí a mọ̀ sí ọ̀rọ̀ èyí èyí tó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti bma global èyí tí ó wà ní nàìjíríà eh, àti káàkiri gbogbo áfíríkà àti àgbáyé nípa oore ọ̀fẹ́ ọlọ́run ní a ti ń bá ọ̀rọ̀ ọlọ́run bọ̀ èyí tá a ti ń ṣe láti wá ìdáhùn láti inú ọ̀rọ̀ Ọlọ́run sí ìbéèrè wípé báwo ni mo ṣe lè ní àwọn ìwà bí Ọlọ́run báwo ni mo ṣe lè ní àwọn ìwà bí Ọlọ́run àti rí inú ìwé Genesis orí ìkọkàndínlógójì ẹsẹ̀ ìkẹjọ ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án wípé Jósẹ́fù ó kọ̀ ó túmọ̀ sí pé nǹkan tí Ọlọ́run kọ̀ tí Bíbélì kọ̀ àwa ò gbọdọ̀ gbà á a ò gbọdọ̀ mú dání a ò gbọdọ̀ gbà á gbọ́ a ò gbọdọ̀ ṣe é ìyẹn tí ọlọ́run ní pé ká ṣe yẹn gan la sì gbọdọ̀ ṣe àti kíyèsí yẹn bákan náà la kíyèsí inú ìwé Matthew orí ìkeje ẹsẹ̀ ìkejìlá èyí tí ó sọ fún tí Jésù Olúwa wa ń kọ́ wa wípé ohunkóhun tí a ò bá ní gbà kí ohunkóhun tí a ò bá fẹ́ káwọn ẹlòmíì ṣe sí wa àwa ò gbọdọ̀ ṣe sí àwọn èèyàn àwọn nǹkan wọ̀nyí tí a bá lè ní gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a sì gbà á gbọ́ láti lè mú ṣe ẹ rí i pé á ràn wá lọ́wọ́ láti lè dàgbà nínú ọ̀rọ̀ ọlọ́run láti lè ní ìwà bíi ọlọ́run lónìí yìí a máa tẹ̀síwájú nígbà tá a máa kọ́ ẹ̀kọ́ sí láti inú ọ̀rọ̀ ọlọ́run láti inú ìwé gàlátíà orí ìkarùn ìwé gàlátíà orí ìkarùn ẹsẹ̀ ìkejì lé ní ogún sí ẹsẹ̀ kẹta lé ní ogún ìwé gàlátíà orí ìkarùn ẹsẹ̀ ìkejì lé ní ogún sí. Si ẹsẹ̀ ìkẹtàléníogún kí n tó ka ọ̀rọ̀ yìí màá fẹ́ béèrè wípé ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká gbàdúrà bàbá wa àti ọlọ́run wa a gbé yín ga torí wípé ẹ̀yin ọlọ́run a ṣe yín lọ́ba torí wípé ẹ ò yípo padà ẹ̀yin ọlọ́run ọ̀rọ̀ ǹjẹ́ àkókò yín tó olúwa ẹ̀yin tẹ́ fàánú fún wa ní ọ̀rọ̀ yín mo fẹ́ ká fẹ̀ẹ́nú fi kọ́ wa ní ọ̀rọ̀ yín ọlọ́run kí ọ̀rọ̀ yín kó gbé ní ọkàn àyà wa láti ṣe àmì ṣe ìyanu ṣe ìràpadà ayé èyí tí ó jẹ́ kí gbogbo etí tí ó máa gbọ́ àti èmi olùgbọ́ àti èmi <clears throat> tó jẹ́ olùsọ tá a fi jọ jẹ́ alábàápín ìbùkún ọ̀rọ̀ yín tí ayé wa yóò sì fi ògo fún ẹ̀yìn ọlọ́run àdúpẹ́ nítorí pé ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín báyìí mo fẹ́ ka ọ̀rọ̀ ọlọ́run èyí tí àrínú Gálátíà àti mo sọ yẹn orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìléní ogún sí ẹsẹ̀ ìkẹtàléní ogún ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́ <clears throat> ayọ̀ àlàáfíà ìpamọ́ra ìwà pẹ̀lẹ́ ìṣoore ìgbàgbọ́ ìwà tútù àti ìkóra ẹni níjàánu òfin kan kò sì lòdì sí irú wọ̀nyí ẹ̀kẹ́ hallelujah ẹ rí i pé paul apostoli òun ló ń sọ ọ̀rọ̀ yìí nígbà tí ó ń gbìyànjú láti máa bẹ̀rẹ̀ sí ń parí ọ̀rọ̀ rẹ̀ ó ń gbìyànjú ohun ọ̀nà láti parí ọ̀rọ̀ tó ti ń bá àwọn ará Galatia sọ ohun tó ti sọ fún wọn ni ó ti kọ́ wọn ní nǹkan tí wọ́n ń pè ní ìyìnrere wọ́n ti gba Jésù Olúwa wa gbọ́ ṣùgbọ́n ẹ rí i pé àwọn kan tí à ń pè ní judaizers àwọn ẹlẹ́kọ̀ọ́ òdì ni wọ́n wọnú ìjọ yìí ni wọ́n sọ wípé ikú Jésù àjíǹde Jésù iṣẹ́ ìgbàlà tí jésù ṣe lórí igi àgbélébú wípé kò tó pé àwọn èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ òfin paul ó ń bínú sọ̀rọ̀ wípé tẹnikẹ́ni bá wàásù tó bá wàásù ìrere míì tó lòdì sí èyí tí òun ti wà fún wọn yẹn ni pé jésù kristi nìkan lohun gbogbo ó sì tó fún ohun gbogbo pé kí irú ẹni bẹ́ẹ̀ kò di ẹni ìfibú <clears throat> àti gbogbo àwọn àlàyé míì tó wá ń ṣe láti lè jẹ́ kí wọ́n òye ìgbàlà kó yé wọn àti nǹkan tí wọ́n ń pè ní ìgbàgbọ́ nu Kristi Jésù kó yé wọn ìparí ẹ̀ ló ó wá bẹ̀ sí ń fi nǹkan tí wọ́n lè pè ní practical ìyẹn ni pé ìgbé ayé láti lè gbé ìgbé ayé èyí tó dá lórí ọ̀rọ̀ Ọlọ́run àti tó dá lórí ẹni tí a jẹ́ àti ẹ̀mí Ọlọ́run nínú wa irú ìwà àti ìṣe tá máa farahàn nínú wa bí Jésù àṣẹ máa farahàn nínú wa Paul apostoli ó wá ń sọ eléyìí wípé iye àwọn tí ọlọ́run bá tí ẹ̀mí ọlọ́run bá wà nínú wọn tí wọ́n sì gbààyè tí a sì gbààyè fún ìdarí àti ìtọ́ni ẹ̀mí mọ́ láti máa darí ayé wa àwọn èso báyìí irú ìgbé ayé báyìí la ó máa rí nínú ayé irú àwọn bẹ́ẹ̀ ó wá dárúkọ ìfẹ́ ẹ rí bàbá sì sọ nípa ìfẹ́ ẹ rí i pé gbogbo májẹ̀mú láéláé Jésù Kristi Olúwa wa gbogbo òfin àti àwọn wòlíì ó sọ wípé orí nǹkan méjì ló dúró sí fẹ́ ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo agbára rẹ ìkejì ni pé fẹ́ ẹlòkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ <clears throat> téèyàn bá wà téèyàn bá wà tó bá ní òun fẹ́ràn ọlọ́run àbí tó bá lóun mọ ọlọ́run àbí ọmọ ọlọ́run lòun tí ò bá fi ìfẹ́ hàn sí ọlọ́run nípa ìṣe nípa iṣẹ́ nípa sísìn ọlọ́run ní ẹ̀mí àti ní òtítọ́ tó bá ní òun jẹ́ ọmọ ọlọ́run ẹ pé a lè rí pé irọ́ ló ń pa kò lè jẹ́ nítòótọ́ ni ẹ̀mí ọlọ́run alààyè ló wà nínú ẹ̀ bákan náà tí èèyàn bá kọ̀ láti lè fẹ́ràn ẹlòmíràn fẹ́ràn ọmọnìkejì ara gẹ́gẹ́ bí ara wa ẹ rí i pé ó jẹ́ nǹkan tó máa mú ìṣiyèméjì wá tí irú èèyàn bẹ́ẹ̀ tó bá pèrè ní ọmọ ọlọ́run ẹ̀mí ọlọ́run nínú wa òun ló máa lórí ọ̀rọ̀ ọlọ́run òun ló máa jẹ́ kí a lè ní àwọn ìwà òun ló máa jẹ́ ká lè dàgbà ká lè dàgbà nínú àwọn ìwà bíi ti ọlọ́run kókó tí paul àpọ́sẹ̀lẹ̀ tó ń sọ nìyẹn èyí tó tẹ̀lé inú ẹ̀bùn mẹ́sàn-án yẹn inú àwọn èso ẹ̀sùn mẹ́sàn-án yẹn ò ní ayọ̀ èèyàn ò lè jọmọ ọlọ́run tòótọ́ kó má ní ayọ̀ torí pé ayọ̀ tá à ń sọ mí báyìí kì í ṣe ayọ̀ ohun tí a lè fojú rí àbí ayọ̀ ohun tí a ní oúnjẹ tí a jẹ yó aṣọ tá a wọ̀ sọ́rùn ilé tá a kọ́ àbí ìyàwó tá a ní ayé ọmọ tá a ní ṣùgbọ́n ayọ̀ wípé a wà ní ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run a ní <clears throat> a wà ní ìdàpọ̀ pẹ̀lú ọlọ́run bákan náà ni àlàáfíà pé èmi àtọlọ́run ò sí ní ìjàkadì mọ́ èmi àtọlọ́run àti ní àti wà ní ẹbí a sì wà ní àlàáfíà eléyìí ló máa lè kún ọkàn wa láti lè fi àlàáfíà bá àwọn ẹlòmíràn gbé bákan náà dárúkọ sùúrù ìyẹn ni sùúrù ẹlòmíì ò lè ní sùúrù torí pé kò rí ọlọ́run gẹ́gẹ́ bí onísùúrù ọlọ́run onísùúrù yàn sínú ayé ẹ wo àpẹẹrẹ àkókò òdò tá a wà yìí ẹ wo àpẹẹrẹ òjò tó ń rọ̀ ẹ wo àpẹẹrẹ àwọn àgbẹ̀ tó ń gbin oríṣiríṣi ohun jíjẹ ẹ rí i pé àwọn kan wà olóṣù mẹ́ta ni wọ́n olóṣù mẹ́ta yẹn ò ní di kò ní dínkù ní ọjọ́ kan ṣoṣo à ń láti ní sùúrù ọlọ́run pàápàá fi òye sùúrù fi yé wa nínú iṣẹ́ ìṣẹ̀dá ó fi sùúrù yé wa nínú ìtàn nínú ìṣe nínú ìṣe ọlọ́run nínú nínú ìtàn pẹ̀lú ìran ènìyàn ọlọ́run jẹ́ ọlọ́run ní sùúrù ọlọ́run sì ń fẹ́ káwa náà kó ṣe kí ni o kó ní sùúrù tẹ́mi ọlọ́run bá wà nínú ẹni tó bá wà nínú wa ẹ rí i pé a lè ní sùúrù sùúrù níbi iṣẹ́ sùúrù lórí àwọn nǹkan tó lè fẹ́ máa mú tó lè fẹ́ máa jó wa lọ́wọ́ tẹ́sù fẹ́ ká gbégbésẹ̀ kánmọ́kánmọ́ ká gbégbésẹ̀ kíákíá ká sọ̀rọ̀ ká jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá lè ní sùúrù à ń fi ẹ̀mí ọlọ́run à ń fi Kristi Jésù à fi ń hàn nìyẹn nínú ayé wa ó sọ̀rọ̀ nípa nípa jíjẹ́ aláàánú nípa ní jíjẹ́ onísùúrù ó sọ bẹ́ẹ̀ yẹn láti máa ní sùúrù ìwà pẹ̀lẹ́ láti máa ní ẹ̀mí ìṣoore ẹ̀rí láti máa ní ìwà pẹ̀lẹ́ ìpamọ́ra ìṣoore ìgbàgbọ́ ìgbàgbọ́ ká ní ìgbàgbọ́ ká gbẹ́kẹ̀lé Ọlọ́run ká ní ìgbàgbọ́ káwọn èèyàn lè sinmi lé wa kán lè sinmi lé wa nínú ẹbí kán lè sinmi lé wa ládùúgbò kán lè sinmi lé torí pé a ní Jésù tó ṣe é sinmi lé àwa pàápàá à ń ṣe ní sòkèsodò ṣùgbọ́n a lè ní ìwà bíi ti ọlọ́run èyí tó jẹ́ pé ọlọ́run ṣe sinmi lé àwa pàápàá náà a ṣe ṣe kí o a ṣe sinmi lé dé ibì kan láti fi ọlọ́run tó wà nínú ayé wa fi hàn ó sọ̀rọ̀ nípa nípa nípa ìnìṣòre tó parí ẹ̀ òun ni ìkóra ẹni ní ìjánu ó ní kò wá sófin kankan tó jẹ́ pé ṣe kí tó lòdì sí irú eléyìí ọ̀rọ̀ Ọlọ́run ò lòdì sí àwọn ìfarahàn ayé tí ẹ̀mí Ọlọ́run ń ṣàkóso. Ẹ̀mí ayé tí Ọlọ́run ń ṣàkóso dandan kọ́ ni kó máa sọ pé òun ń fèdè fọ̀. Ìyẹn dandan kọ́ ni kó sọ pé òun làlá òun ríran. Gbogbo ẹni tá à ń sọ yìí ó ju báyìí lọ. Ayé tí ń ṣàkóso òun ni ayé tó ń ayé ẹ̀ gẹ́gẹ́ bí lórí ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ rí i pé gbogbo ohun tá a sọ pátá ló fìdí múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kì í ṣe pé bóyá ẹ̀mí Ọlọ́run kan yẹ̀ wá ń sọ̀rọ̀ nísìnyí torí pé èèyàn ń gbọ̀n lọ́rùn, ó ń gbọ̀n lórí, ó ń gbọ̀n lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe àṣìṣe irú eléyìí ẹ̀mí ọlọ́run nínú ọmọ ọlọ́run tòótọ́ ẹni tó bá ti gba jésù gẹ́gẹ́ bí olúwa tó lè gbà láì tó dẹ̀ ń ka bíbélì ọ̀rọ̀ ọlọ́run yẹn òun náà la pè ní ẹ̀mí ọlọ́run láà máa jẹ́ kí kristi jésù nínú ìwà àti ìṣe kó máa farahàn nínú ayé wa láti lè gba nǹkan tí ọlọ́run fẹ́ ká gbà ká sì kọ̀ nǹkan tí ọlọ́run fẹ́ kí a kọ̀ ìwọ tí o gbọ́ mi láàárọ̀ mi mọ̀ bóyá o ní ohun kan tí o mọ̀ wípé ọlọ́run fẹ́ kó o ṣiṣẹ́ lé lórí ṣé ìwọ ti ẹ̀ gbààyè fún ẹ̀mí ọlọ́run láti lè darí wa because ó ṣeé ṣe fún ènìyàn láti lẹ́ẹ̀mí ọlọ́run ní tòótọ́ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ẹ wo àwọn ará ìjọ kọ́rìntì wọ́n lẹ́ẹ̀mí ọlọ́run ní tòótọ́ ọmọ ọlọ́run ni wọ́n á tiẹ̀ pè wọ́n ní ènìyàn mímọ́ nínú ìwé kọ́rìntì kìíní orí kìíní yẹn ṣùgbọ́n wọn ò fi ara wọn sílẹ̀ fún ìdarí ẹ̀mí mímọ́ ẹ rí pé ìjọ yẹn dẹ̀ di ìjọ tó jẹ́ pé gbogbo ẹ̀rí bálabàla gbogbo oríṣiríṣi ìpínníyà gbogbo ìjàkadì ìpẹrẹnilẹ́jọ́ àwọn arákùnrin wọn ò lè gbé bí arákùnrin olúkúlùkù ń ṣe tiẹ̀ gbogbo orúkọ Jésù ò dàyín lógo nú ayé wọn kò sì yẹ kí ìgbé ayé ti wá rí bẹ́ẹ̀ kò yẹ kẹ́bí wá rí bẹ́ẹ̀ kò yẹ kí ìjọ Ọlọ́run tí a wà kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n báwo ló ṣe lè rí bẹ́ẹ̀ pé ni pé kí a gbé ìgbé ayé ọ̀rọ̀ Ọlọ́run nígbà tá a bá ń gbé ìgbé ayé ọ̀rọ̀ Ọlọ́run yìí ẹ rí i pé a bẹ̀rẹ̀ sí ń dàgbà a bẹ̀rẹ̀ sí ń dàgbà nínú àwọn ìwà bíi Ọlọ́run ọlọ́run yóò sì di àyìn lógo nínú ayé wa eléyìí ni ọ̀rọ̀ ọlọ́run tí a mú wá fún wa lónìí mo gbàgbọ́ wípé ọ̀rọ̀ yìí yóò jásí ìbùkún fún ayé èmi àti ìwọ tí ó ń gbọ́ mi ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù láti máa pàdé ṣùgbọ́n tó bá fẹ́ pè mí ṣáájú àkókò náà bóyá fún àdúrà ni àbí fún ìbéèrè o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four jésù ni olúwa ó dàbọ̀.